ẹ ṣé o ọmọọba nísàárẹ̀ olú ẹ káàbọ̀ sí abala fọ́nfà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ oyin mọ̀mọ́ èmi náà ni olólùfẹ́ yín àyànfẹ́ yín ọmọ yorùbá tọkàntọkàn ọmọ Odùduwà pàtàkì ọmọ akíntọ́lá lóde ìlú èkó mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ oyin mọ̀mọ́ níbi pété ẹ bá tí òun yálà lórí ìtàkùn ayélujára ni ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé ẹ káàbọ̀ sí abala fọ́nfà lórí ètò tèmi mo fẹ́ sọ̀rọ̀ nípa àròkò oríṣiríṣi àròkò tí a ní ní ilẹ̀ Yorùbá àti àwọn ìtumọ̀ àròkò nítorí ṣe kí ni ẹkẹ máa wo ètò Oyinmomo torí pé ẹ máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta lórí ètò Oyinmomo ṣẹ́yìn tí ẹ ti rò rí pé kí ni àwọn Yorùbá ń lò láyé àtijọ́ láti fi bára wọn sọ̀rọ̀ ní ìgbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí lẹ́tà kíkọ kò tí ì dé ní sí ilẹ̀ yorùbá ṣe ti rò rí ẹ má kúrọ̀ o nítorí ẹ̀ ṣe kí ni kẹ́kẹ́ máa wo ètò Oyinmomo àròkọ ni wọ́n máa fi ń bára wọn sọ̀rọ̀ ní ayé àtijọ́ tí àwọn olóyìnbó á pè ní code kí wá ní ìtumọ̀ àròkọ ní èdè yorùbá àròkọ jẹ́ ọ̀rọ̀ tí àbí ohun tí a fi dípò ọ̀rọ̀ ẹnu tí à ń lò láyé àtijọ́ láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. àwọn ẹlòmíràn ní àròkọ jẹ́ ohun tí wọ́n kó jọ pọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ẹnu sọ tí wọ́n fi ọ̀rọ̀ ẹnu sọ tàbí tí wọ́n fi ọ̀rọ̀ ẹnu ránṣẹ́ sí ènìyàn tí ó ní ìtumọ̀ kúnkún tí wọ́n fi ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ayé àtijọ́ oríṣiríṣi àrokò wo la wá ní ní ilẹ̀ Yorùbá a ní àrokò ogun àrokò ẹ̀bẹ̀ àrokò ìkìlọ̀ àti àrokò ìfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo wá fẹ́ sọ nǹkan nínú àwọn àrokò ogun tí a ní ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá fi ìbọn tàbí ẹ̀tù ránṣẹ́ sí èèyàn ní ayé àtijọ́ ìyẹn túmọ̀ sí wípé gbáradì torí pé à ń kógun bọ̀ wá ja ẹni náà tí wọ́n bá wá fẹ́ fi àrokò ọjà ránṣẹ́ sí ènìyàn ní ayé àtijọ́ ìyẹn túmọ̀ sí wípé aláboyún tó filẹ̀ ń lé ó ti ṣe kíni ó ti bímọ tí bá fi ẹ̀fà ránṣẹ́ sí èèyàn ní ayé àtijọ́ ìyẹn jẹ́ owó ẹyọ mẹ́fà tí wọ́n wá so papọ̀ ní ọ̀nà mẹ́ta ìyẹn túmọ̀ sí wípé ẹ̀fà ló ní kí n fà á mọ́ra ìyẹn túmọ̀ sí pé ọkọ mi ṣàfẹ́rí ẹ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní i miss you tó bá fi òǹyà ránṣẹ́ sí èèyàn láyé àtijọ́ èèyàn mọ̀ pé òǹyà máa ń ya nǹkan sí méjì ni ìyẹn máa ń ṣẹlẹ̀ láàárín ọ̀rẹ́ tàbí olólùfẹ́ ìyẹn túmọ̀ sí wípé máa lọ́lu ẹ̀ mo ṣe mọ́ tí wọ́n bá wá fi owó ẹyọ méjì ránṣẹ́ sí èèyàn láyé àtijọ́ tí wọ́n kọjú síra wọn báyìí ìyẹn túmọ̀ sí pé gbogbo ohun tí o sọ ni mo fara mọ́ ẹ̀yin tí ẹ wá ń ṣoge tí ẹ wá mú owó ẹyọ méjì tí ẹ ṣopọ̀ mórí tí ó kọjú mọ́ra wọn tọ́lẹ̀ jẹ́ pé bọ̀bọ̀ kan ti ń ṣẹ́jú sí yín látijọ́ ọjọ́ yìí tí ẹ wá lọ pọ́wọ́ ẹyọ yẹn tí ó kọjú mọ́ra wọn ìyẹn túmọ̀ sí pé mo ti gbà gbogbo nǹkan tí òun bá mi sọ láti jọ ọjọ́ yìí nìyẹn nítorí kí lè kẹ́ máa wo ètò Oyinmomo mo lérò pé ti kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò Oyinmomo orúkọ tèmi ò yí padà èmi ni ọmọ yín Bọ́láńlé òní sítórì ọmọ Akíntọ́lá ló dé ìlú Èkó ó dàbọ̀. ẹ bá wa ká lọ ká